أعوذ بالله الحمد لله الذي جعل لنا والتوكل سبب العاقمة الأقوى ومن الأوراق الشرعية حكما حاكما تستمتع به تستمتع به الأعلام وكان وتعالى فقال أيضا يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين Hoy cerca de fare. Con quell'erano pezzi anni con i suoi attori che arrivavano gli ancora da scusare, gli ancora da scusare, gli ancora da scusare, gli ancora da scusare, gli ancora da scusare, gli ancora da scusare, gli ancora da scusare, gli ancora da scusare, ní bẹ́ẹ̀ làwọn ní ìran tí wọ́n bá tó ara wa ẹni wà tó débi náà. láti máa pariwo ó lè máa pariwo tí ó máa halẹ̀ ẹ̀ torí káwọn ti kọjá lu àtìkù làwọn náà ẹ̀ lórí tàbí ó àfihàn kí ó jẹ́ ìrọ̀lá rẹ̀ ọ̀rẹ́ ìrọ̀ wọ́n pariwo wọ́n pariwo bẹ́ẹ̀ yọ kò yóò ní tẹ̀tẹ̀ bọ́ ṣùgbọ́n tó ti ń pariwo ni pẹ̀lú ìrọ̀ sìláwù tó a bá àṣìgáyà irin ìjà ọlẹ́ olùkọ́pariwo sìláwù tó a bá yí àṣìgáyà irin ìjà tọ́lẹ̀ náà máa ń ná nínú yẹ èmi náà ní wẹ́pọ̀ tèmi òun náà lọ́wọ́ ti lè kọ́ báyìí ṣùgbọ́n táwọn èèyàn fẹ́ lójú bá táwọn èèyàn fẹ́ tó ọ̀rọ̀ wá bá táwọn èèyàn lójú ọ̀nà àbáyọ kọ́lọ̀ bá ìjọ lápò wa láti lè borí ìgbà jọba ẹja wọn múra kalẹ̀ lórí pàṣípò kọ̀ọ̀kan láti bá ìgbìyà wọn. lẹ́yìn tá a máa wá fún ọlọ́run ọba ọba tó lágbára ọba tó ní kápá lórí ìgbòho ọba tó sì kó fún mi láti ràn tí èdè kó tún wá bí ẹ ẹ ẹ nínú ìdìbò agbára ìdìbò lè kà á wọ. sọ̀rọ̀ ẹ̀kọ́ gbà mí bẹ́ẹ̀ bá pàdé àdúgbò ní agbára dáadáa ó rò wípé ẹni tó lọ ń wá orí tó ní àdúgbò tó ti ẹ̀jọ́ ló wá náà lé. ọ̀sìn tẹ́wá wá sí ni o tẹ́wá wá lẹ́yìn sí agbára ti ẹ̀ lórí tó tó tó pa sí agbára ẹ̀. ọlọ́run àyè ìta wá ìgbà ní ìfowópamọ́ láti ojú ọ̀tá rẹ tí wù kọ́ta tí wù kọ́ta wọn lágbára tó náà ti wù wọn lágbára wọn lọ́wọ́ láti wù ọlọ́run bá lè fi ọlá kan ní sọ́kú wa ìpè yàn ẹ bá ó ti pẹ̀lú ọlọ́run ọ̀tá ń sọ yìí tó máa ń wá pẹ̀lú gbogbo ìdé ìdúró gẹ́gẹ́ yìí àwọn làwọn bẹ o tí ó mà bọ́wọ́ ó sì í èsù tí ó tún bá tù èsù tẹ̀ káàkiri ní ìwé ìwé ìwé ìwé ìwé oríṣiríṣi ọ̀nà la gbé gbé tuntun ẹlòmíì bẹ etí ó rọrùn pláàni tí ó pláàni kalẹ̀ kọ́nà yóò fún ọkọ lẹ̀ ìwé tó máa jí náà láti ọkọ sí ìlú ìdẹ́kùn ọ̀fẹ́ ní ọkọ lẹ̀ fún ẹ̀ lọ́sọ̀rọ̀ ọ̀fẹ́ tuntun náà lọ́sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló bá ti kù ìtọ́lọ́wọ́ bá ọ̀fẹ́ ta ni ó ṣe kóró nù yóò àkókò bá jí báyá nǹkan burúkú kan ló ṣe kalẹ̀ bí ẹni tí wọ́n sọ fún mi pé tó bá bẹ́ẹ̀ lọ sùn ẹ̀kẹ́ ìyẹn ni kó bi rárá tó bá bẹ́ẹ̀ sùn lálẹ́ tí ó bá jí báyìí owó ni ó ti pàdé ó pàdé ẹ̀ àbẹ́rẹ̀ ìyẹn ni kó jẹ lálẹ́ yóò tún wá lọ fọ ọsẹ tí wọ́n bí ẹ̀jẹ̀ yẹn kù yóò tún wá lọ bí wọ́n. jẹ̀mẹ́ tí lọ́ba tù wọ́n tọ́ ọ̀bọ̀ ní tó o tún lọ fẹ́ náà kó o tó tù tó ọmọ bó ti sílẹ̀ o tó mẹ́. wọ́n tọ́ ọmọ bó ti sílẹ̀ o tó mẹ́ tó lọ fẹ́ náà bá tù. jẹ̀mọ́ kù lóore. àlejò ti lọ fẹ́ tù èsì yóò bá tù bó tí èsì náà ló kọ́ bá jí tòlùpẹ́ tá ló bá jí mú ọlọ́run ẹ̀ kó kó tó kọ́ bọ́lọ́ èsù ga ni ó tó kọ́kọ́ pè púpọ̀ bọ́lọ̀ tó lọ sẹ́ni nìkan kó tó mọ́ ọ̀fẹ́ nìkan tọ́ba ti kọ́kọ́ sí láàárọ̀ báyìí ọkọ̀ báyìí lọ́kọ̀ kọ́ka nǹkan báyìí lọ́wọ́ àjẹ nǹkan aláàfin lọ́dẹ̀ẹ́dẹ̀ jama èsù gbalẹ́ ó pa ọkọ̀ máwèèyàn lọ́wọ́ ìwọ́n ti náà wá dé mẹ́yẹn màbìtẹ́kù ti lò wọ́n náà wọ́n fóònù tó gbé lọ́wọ́ ìdúró ọmọ ẹ̀bá lọ́ba tún balẹ̀ ọmọ tó lò ó tó wọ́n ní fóònù náà ó lò náà ẹ̀ tẹ́lẹ̀ tó balẹ̀ àná ló lò ó mọ̀ tọ́ba ti kẹ́ tọ́wọ́ ọba ọ̀fẹ́ èyí bá wọn náà ẹjọ́ tó wà lójú ni ẹ ó sì ló dí olùdílé lọ́wọ́ jàmá ọlọ́ọ̀bà àdéjọba ń sọ fún akókò ìtàgé òwò ó sì tẹ̀lé ní kó òun ní

Gracias. se

níbo ìwọ náà ti ń fi ìtọ́wọ́ ẹ̀sùn níbo lèmi tí ń sọ̀rọ̀ náà ti ń fi ìtọ́wọ́ ẹ̀sùn ọlọ́run tàbí ti wá ọ̀pọ̀ sábì kàlẹ́ mọ́ èsì mú ká ní ìfọwọ́ wájú ọlọ́run pé ọ̀rọ̀ bá ti èmi bẹ́ẹ̀ lọ lọ́wọ́ bá ti wọ̀ tẹ̀lé ni pé ọ̀ gbádùn àníṣẹ́ ìfẹ́

jama musulmi ọ̀rọ̀ ìdúnyá o ọ̀rọ̀ ìdúnyá o ọwọ́ akúgbò ti ká o ó kúgbò ti wọ́n lọ́wọ́ àmọ́ o ọlọ́run fún wa ní ọ̀nà àbáyọ o àwọn tá a lè fi jẹ́ ojú ìtọ́ táàtì àpáta méjì lọ́wọ́ ọlọ́run àti ìjọba fún wa. kódà èdúró máa ń gbà nílẹ̀ ọkùnrin tó níyàwó títí sojúṣe rẹ̀ lé o lórí àwọn ọmọ tọ́mọkùnrin bá yí kí wọ́n tó wà kó rẹ̀ pé kóhùn òní ti five thousand ọmọ ìlú pàṣẹ ní wà kò lẹ́yìn five thousand kó òní jẹ nílé kí five thousand ká tọ́ba kí ló fún five thousand fún wọn wà ká sì ní five thousand naira lọ ìdílù pàṣẹ ní wà àbí ń jẹ́ bá sojúṣe lé lóko bẹ́ẹ̀ni sojú tẹ́lẹ̀ 5000 yóò tí bẹ́ẹ̀ káàárọ̀ nìkan bẹ̀lẹ̀ dámọ̀ á sọ̀rọ̀ fún

nínú ọ̀nà tó túnmọ̀ sáni ẹ o kọ́ ya tètè wà láti sìn ín díẹ̀ tó bá rí tètè dúpẹ́ lọ́dọ̀ o má ti kọ́wé tètè o jẹun jẹun tí ọba dúpẹ́ bọ́ lọ́wọ́ bá tọ́ dá o ọlọ́wọ́ bá rí o láti fún wa o nínú ọ̀nà tó túnmọ̀ gbà tó sọ̀rọ̀ yìí èmi ni ọlọ́wọ́ bá rí o láti sọ fún wa ádámà ẹ má ti kú ọ̀tá àwọn yìí o gẹ́gẹ́ kó ilé àwọn bàbá yín jáde bàbá àti ajá láti ẹ̀ náà tó ti rí ó ní wọn jáde ọ̀pá gbọ́ yìí ọ̀pá gbọ́ àpọ́nlé ọ̀pá lára wọn. abẹ́rẹ́ ẹ wò kí lọ. kí ló ti fún wa òun náà ti fún tí wọn náà lé kí láyé wọn náà wẹ̀ ni ẹ wo èso ọlọ́wọ́ bá lè pẹ̀lú àti bàbá ńlá wa kọ́ má jẹ èso lálùjẹ náà káwọn abẹ́rẹ́ wọn bá lò lọ. sọ̀rọ̀ yìí pé bí tí ọlọ́pọ̀lọpọ̀ náà ní ẹlẹ́nìí ó ní kẹta tó ń ṣe dáadáa kan náà ní wúlò lọ ó ní wọn wá lé ìkẹta èyí wọn wà lọ́wọ́ rẹ̀ òní òní pàtàkì lórí ìjẹ náà èyí tó lé wọn wà múra máa kẹkẹ kan èyí wọn wà lọ́wọ́ rẹ̀ òní tó lójúmọ́ gẹ́gẹ́ bí ìdáàbò tó ti ọ̀pọ̀lọpọ̀ òṣèlú lójúmọ́ lẹ́yìn yóò wọ́n lọ lè ṣe ju àánẹ́kúnà tó ń jọ àyẹ́kúnà tó ń jọ àyẹ́kúnà tó ń jọ lè bá yẹ́kẹ́ tó lè kó bá lè jẹ̀mọ́ ẹjá gbájúmọ́ ìsìlámù wa òun làwọn ẹ̀yà gbà lọ́wọ́ wa tí ń sọ wọ́n ti pàǹdà lé wa lọ́wọ́ ìwé ìwé ìwé ìwé ìwé àwọn pípa ìlú náà wọ́n lọ́wọ́ wa ní ìdúró lórí àwa náà kó ń lóore ṣùgbọ́n tó sọ́ra ó sọnù ó lè kéde ó sọnù tó wà ti dé ọ̀rọ̀ ẹ̀sìn ó ń jẹ́ àwọn onílọ́mọ ẹ̀yìn àbáwá wọ́n lélé ọ̀rọ̀ tẹ̀búrá kọ́ ọ̀rọ̀ tẹ̀búrí jẹ́tọ́ ọ̀nà orí ọ̀rọ̀ tẹ̀búrí tẹ́bú ọ̀nà rí tẹ́bú ọ̀gbọ̀ ilé àbá àdáná ọ̀gbọ̀n tó lè fi lè tẹ́bí lójú wa wọ́n ti sọ mọ́sálá sí ìṣọ́ọ̀bù wọ́n dáhùn tí kírun jáde pẹ̀ jáde ń bẹ̀ ó ti tó ti fi ṣọ́ọ̀bù nígbà tí wọ́n rẹ̀ yíwà wọ́n rẹ̀ yíwà wọ́n rẹ̀ yíwà yíyẹ̀ kí ló wá kù nígbà tí àwọn akẹ́rẹ́ ní bẹ̀rẹ̀ ní ẹ̀kọ́ ìgbàgbé bí wọn náà ti ń sèyẹ tí wọn náà ti fẹ́ kọ́ rẹ́ ní bẹ̀rẹ̀ ní ẹ̀kọ́ ìwọ náà wọ wọn náà ti rẹ lẹ́rẹ́ o tó ń ti fẹ́ kọ́ rẹ́ ní bẹ̀rẹ̀ ní ẹ̀kọ́ lójú ọ̀nà dáhùn yìí bó ti ń lọmọ lọ́wọ́ nì òun ti wọ́n ti ń sọ wọ́n mọ̀ ọ́nú ń lọ́wọ́ kí ni ipa rẹ lórí àwọn tó súnmọ́ ṣé kò sí rí wọn o sì lérò pé ó sì lè yọ ní ìfún oṣù o sì lérò pé ọmọ ìlọ́sà tó àbú kó ká ló wà náà káró ní èsù ní èsù ní o èsù ta bàbá ńlá wa jọ́nà lọ́wọ́ títí ń bẹ lọ́wọ́ wọn àdìjẹ́ náà tí wọ́n ti ń gbádùn èsù tó lọ bá ẹgbẹ́ ọ́ wàá dáhùn ìwé kọ̀ọ̀ bí ẹni

faladama súnmúrú èso tọ́lọ̀ ní ọmọ jẹ yẹn tọ́ọ̀bẹ tọ́jẹ̀ ń báyìí kò tó kú mọ́ láéláé abẹ́rẹ́ ọlọ́run kan kùránì bẹ́ẹ̀ ni o ọláàrẹ òsì ní sá abẹ́rẹ́ ẹ̀yìn wà múlíkì ńlá yábùlà ọlá tí ò ní sá náà ní bẹ́ẹ̀ mi èso wọ́jẹ́wò bí wọ́n ti sá ẹlòmíì náà lẹ́yìn.

ẹmọ́tẹ̀lé lánàá èso ẹmọ́tẹ̀ káríkámi o ẹmọ́tẹ̀lé pété èso ẹmọ́tẹ̀lé márùn èso orúkọ́ta ìkòlùmọ́ lè sí ẹwọ́n náà tó pàdé fún wa ọlọ́ọ̀bá adékọ́lá ní ẹlọ́mọ àfẹ́kù ní pàyín láti kẹ̀kẹ́ tó bàjẹ́ lọ aburú èso ọmọ pàyín láti aburú láti bọ̀ sáré o kódà yóò máa sọ nǹkan tó ṣe yí pé ọlọ́wọ́n ọba òótọ́ yóò máa sọ jáde lẹ́nu sì máa nípa nǹkan tí wọ́n mọ̀ nípa ọlọ́run wọn máa pé náà náà ọlọ́run ọlọ́run tó ní eléyìí bàbá ńlá arọ́ ni o bàbá ńlá ẹ̀sán ni o ìdí eléyìí ọlọ́run bá a lè fẹ́ láti àti ẹ̀ náà máa ọlọ́run wá ọ̀nà wọn láti wọ́n lọ́wọ́ èdè ojú ẹlẹ́ẹ̀kejì láwọn ọmọ ìṣúra lọ́wọ́ tí ọlọ́run tó lágbára ilé yìí tọ́ka àwọn àbá lórí ẹ̀ ọmọ ọmọ àdìsẹ̀lá hapọ̀ hapọ̀ wọ́n tó mọ̀ إنما سلطانه على الذين يتولونه والذين هم به مشركون عباد الله ومن صدق الله ورسوله وأطاعهما ظاهرا وباطنا فقد حقق الإيمان ومن قرأ إسلامه يتقرب بالله فقد حقق التوكل عليه والله والله نعم العون لمن فيه سعاده وقال تعالى عامر بالعالين الاصلين قل هو ربنا آمنا به آمنا به وعليه وعلى الله توكلنا مبارك ذلك ولا نؤذيه فالزم هذين الامرين ظاهر وباطنا فمن قال فما خاف من توكل عليه وآتوا على قراءة الراويتين عند المساء والصلاة وأقصروا من الله فإنه نحن الآلاء ومحسن للبلاء وليقل أحدكم قد أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون فقال رسول الله صلى الله عليه وسلم يتعلق بهذه الكلمات أعوذ بكلمات الله تعالى من شر ما خلق ومن طوارق الليل وطوارق النهار إلا طارق يسرهم بغير الرحمن فلقد ذلك ملائكته وتوكل على الرحمن فانتهم بحفظ الله من نزغات الشيطان ولقد خاب من أعرض عن ربه فاستغفر الآلام هذا هو المرارة حتى الكريم كما قال اي وسلم أيها الأخوة ẹjá lọ mọ̀ yìí pé kéèyàn onígbàgbọ́ tó tó pẹ̀lú ọlọ́run wa kéèyàn ti gbára lé ọlọ́run wa yìí owó tó bí ìtọ́ ilé ìwé ìtọ́ ni lọ́wọ́ èkì ọ̀tá wa ilé ìtòkù náà. ó bí ìtọ́ tó lè ka ilé àjẹ lọ́wọ́ èkì tí ń tẹ̀lé wa ní gbogbo ìgbà olóyè ká sí àgbọ̀ tó tó ìgbàgbọ́ òdodo ká sì gbára lé ọlọ́run tó ra wa ọmọ ọba àti ìwé lánàá ló bẹ́ẹ̀ ìwé lánàá ọmọ yìí pé ègùn tẹ́ rí yẹn ègùn tẹ́ rí yẹn wọ́n máa jẹ́ ọ̀rẹ́ wọ́n sì máa jẹ́ alábàáṣe fún àwọn wo fún àwọn ẹni tó lò pé wọ́n lè nígbàgbọ́ ní ọlọ́run lòdì àwọn ẹni tó nígbàgbọ́ ní ọlọ́run òun náà lè gbọ́ ọmọ ẹni kẹ́lẹ́ òun lè gbọ́ ọmọ ọmọ lọ́rẹ̀ ó ní àgbẹ̀ títàbọ̀ ẹ bá dúró lédé ètò nínú kápá lórí eléwọ̀n ní kápá ọlọ́kùnkọ́ láyé nínú ọlọ́kùnkọ́ náà lọ́kùnkọ́ náà ni ọlọ́ọ̀bà àlejòlá ní ẹlẹ́sùn kẹrí yẹn kò ní kápá lórí àwọn tí wọ́n nígbàgbọ́ lórí wọn lọ́wọ́ kò ní kápá lórí àwọn tí wọ́n nígbàgbọ́ lórí wọn lọ́wọ́ àwọn tí wọ́n ń bára lé wọn lọ́wọ́ bá lórí gbogbo àdámà ní wọn ọlọ́ni ẹ lọ́mọ yìí pé ìjọba rẹ̀ agbára rẹ̀ yóò máa wà lórí àwọn tí wọ́n bá mú ọ̀rọ̀ rẹ̀ sábà yàn láàyò náà ni o àtàwọn tí wọ́n jẹ́ olùkúlùkù pẹ̀lú ọ̀rọ̀ jẹ̀má kòtò rẹ̀ sẹ́yìn bọ́lá ọ̀rọ̀ àti ìfọlá ti fún wa lọ́nà àbáyọ. èyí wọn sẹ́yìn wọn bá ti bá wa gbọ́dọ̀ láti fi lọ́wọ́ lò àlọ́ ọ̀bà àti ìfọlá ti fún wa lọ́wọ́ máa ń dáàbò wọn lápẹ́ òkú ọlọ́run ìwọ náà wà wù tọ́ ọba ti jẹ sọ mọ́lẹ̀ lò ó tó kalẹ̀ tọ́ ọba ti dànù tó olùwọlé lò lórí pàṣẹ tó ju àmì ẹ̀ ẹ̀wọ̀n ìgbàgbọ́ rẹ tó dúró déédéé ni ọ̀tà àbọ̀wọ́ lò ó ìgbára lé ọlọ́mọ ọba rẹ òun ni ó gbà ọ́ lẹ̀ lọ́wọ́ èkó ó pẹ́ pàṣẹ nígbàgbọ́ tó pé tó sì gbára lé ọlọ́mọ ọba tó dá wa ọlọ́pàá àti ìwọlá ń wọlé lẹ òjò ọpọlọ ló o ẹyẹ ń sọ̀rọ̀ ẹyẹ wá ti ní gbàgbọ́ nínú ọlọ́pàá ló lè lórí gbàgbọ́ ló ti tẹ ẹ tó ti tẹlé ìlànà tó náà bá ilé ọkọ káàkiri ọkọ ó ń sọ wọn ìgbàgbọ́ rẹ yẹn tó bá ní gbàgbọ́ nínú ọlọ́pàá ló lè lórí lọ́kàá bá àti bọ̀rọ̀ tó ti ta òkú tẹ̀lé ti tẹ̀lé tó bá òkú tẹ̀lé náà sọ̀rọ̀ tó ti jẹ́ òun náà dúró dédé à májúdà ìlà ọlọ́run ọba ọba tó lè kó tẹ̀ wá wá ní ìrànlọ́wọ́ yọ ìwọ ọlọ́run ọba yìí náà tẹ̀ wá láti wá lò tí ń pa wá láti lórí àwọn ìsọ́ orí ìsọ́ méjèèjì yìí ó ní ẹ̀yọ́ ọ̀la ẹ̀lẹ́mìíràn ìlànà ìsọ́ fún wa yìí pé èmi ọlọ́run náà ló fi máa ń kẹ́ni èmi ni ẹni kàkọ́ sí èmi sì ní kẹ́ ẹ bá a lé o. tẹ́ ẹ bá ti ní ìgbàgbọ́ tó lọ lọ́wọ́ tẹ́ ẹ bá a lé mi ọlọ́wọ́ bá ẹ̀yin náà padà mà ìpè ní àwọn àwọn owó tó wà lójú ọ̀nà àlọ́ òdòdó mà ẹ padà dá mọ̀ ọ́ ẹ padà mọ̀ wá nígbà tẹ́yìn bá ń lọ ilé ìtẹ́ táwọn ń lọ lé ìyà ẹ máa mọ tálẹ́ ń tọ́ ọ̀nà tálẹ́ ń torí pé kí ni àtijọ́ àtijọ́ ẹja tó ní wọ́n ti tẹ̀lé kéjì lọ́wọ́ láti wọ̀wọ́ wa ẹjọ́ bá gbára lọ́wọ́ ọba ó tọ̀ ń wò ní kòkó tọ́ba tó wá rí bẹ́ẹ̀ nínú tá a tún lè mú fún wọn táàbì lè jẹ́ ẹni tí ń wọ́n máa wò láwò mẹ́jú yálà láti mú wa ti ṣe lórí lọ́nà ọ̀fẹ́ ni àbí ló ti mú wa fáwọn ọ̀tá wọn bẹ́ẹ̀ lò láti jagbá burúkọ wa nínú àwọn ọ̀tá tó ní má òun náà ní ká tún ní má yìí máa ta súrátù ní wà wùdà tẹ́yìn ẹ̀rí súrátù ní bálá àti súrátù náà ká máa tún ní ma ní fíkà yálà nírọ̀lẹ́ ni àbí láàárọ̀ ni ká tún ní ma fíkà rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ká sì ní màá rántí ọlọ́run ọba tá a bá ń ṣe lẹ́yìn ọlọ́run ọba ti tàbí àwọn ọba wa dà lọ́wọ́ rẹ̀ kódà ọwọ́ wọn máa ṣe àwọn èrè jẹ lọ́kùnlọ́kùn ẹ̀ẹ́dì ọlọ́run ọba àdéṣọlá ìgbẹ́ká máa ń báyìí ìgbẹ́ àti ìjọ náà bá wọ́pọ̀ kúrò níbi aburú èkù akọ́kọ́ náà bá yí wọ́pọ̀ kọ́nà mẹ́jẹ kéku ọ̀rọ̀ tó kọ́ni ìjọdọ̀ wa bẹ́ẹ̀ la ní sọmọ wọn wá lé wọn bẹ́ẹ̀ àdébìnrin náà máa ń wọ́pọ̀ pẹ̀lú àwọn akọ́rìsìrìsì gbólóhùn táwọn ẹgbẹ́ tó wọ́pọ̀ nígbà àwọn gbólóhùn táwọn ẹgbẹ́ tó wọ́pọ̀ lọ́wọ́ èkù àti lọ́dọ̀ èkù látọ̀dọ̀ ọlọ́wọ́ bá bákan náà nígbà táwọn ẹbí tó bá kẹ́mi inú pé nǹkan kan tẹ́lẹ̀ ànábì àwọn àtọ̀ lọ́wọ́ ètò kódà bá ànábì abẹ́ jáde nínú ilé ànábì àwọn àtọ̀ lọ́wọ́ ètò bá ànábì abẹ́ wọ tọ́lẹ̀ ànábì àwọn àtọ̀ lọ́wọ́ ètò wípé kọ́nà kọ́kọ́ níbi ètò ní gbogbo àwọn òkú bá kú kíkaní nínú akẹ́kọ̀ọ́ bá nìyẹn tó wà lórí ẹgbẹ́ ìrọ̀lọ́ mo ti gbólóhùn ọlọ́ọ̀ta mo ti gbólóhùn rẹ̀ lé e aburú eléyìí tí máa wá bá ní lónìí èyí tí máa wọlé wá kọ́ni lọ́sàn-án ni mẹ́ta burú kọ̀ọ̀kan wọlé wá bá mi bí kọ̀ọ̀kan burú pé gbogbo ìmọ̀wọlé kọ̀ọ̀kan tó wọlé kọ̀ọ̀kan kọ́kẹ́ ìṣòro wọlé wá ní o jọba òfin tí ọlọ́ọ̀bà àdéjọ lábá ti kọ́ tó gbára lé ọlọ́mọba orúkọ ọlọ́mọ àtẹyọrí o orúkọ ọlọ́mọ là o pẹ̀lú ìtọ́jú ọlọ́mọba níbi àbòkúté kùnú ìkànnì ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti kéde o gbogbo ẹni tó bá ti bá bà ó sọ ọ̀hún tó kò bó nìyẹn o torí pé tọ́pà tó bá ti ní o sọ ọ̀hún òun náà ó ipò lọ́dọ̀ lọ́wọ́ ra òun náà wá ti kọ́ra rẹ̀ ní ọdẹ tí èsù tẹ káàkiri gbogbo ìgbà tọ́wọ́ èsù wá bà gbogbo àwọn ọ̀dọ́ tó lè làwọn lọ́wọ́ èsù òun lè dé o kéèyàn ọ̀nà ìjẹ̀sà bọ́ọ̀lù òdòdó dédé sọ́nà ni mo gbára lé gbogbo gbà ẹ̀fà máa bọ́ ń wá tẹ́rí ètù ètù kò fúnbà dédé náà tètè rúfẹ́ yálà èyí tó mú wọn kàtúgbé ní eléyìí tó mú wọn ti tọ́lọ̀ wọn ọ̀fẹ́ ní àbí àwọn àrán tí wọ́n bá rántí ọ ní kò sàdédé mú ọ ó ti bá nǹkan lára rẹ náà yìí ó lè kéde ó ti bá nǹkan lára rẹ gbogbo ọ̀sẹ̀ pé gbogbo ọ̀sẹ̀ tọ́lọ̀ wọn ọ̀fẹ́ ni wọn náà máa ń ṣe gbogbo gbà bí a bá ti rán èsì sí ọkí alátara gbapa lára rẹ o kí á ní ojú ọ̀nà ti dáná lórí pẹ́tò sára à ń kàwé wọ kánà sí lókù tẹ́ ẹ̀ pẹ́ tó fẹ́ tẹ́ ò sára tí wọ́n ti kánà sí kí ló ti jàmá yóò kú kù lání ṣùgbọ́n ìwọ tí ọjà kó mi ní gbogbo ara rẹ bí a bá láwọn iná bọ̀ ó ṣe kí ni ó kù ní àti tẹ́tí láwọn dá sí nílò ní atẹ́kùn gbogbo rẹ yóò pa àwa náà ẹ̀já tó pẹ̀lú bàbọ̀ tó pé ìgbàgbọ́ wa tó pé lómi tí kúrò náà ìgbàwájú ọlọ́wọ́ ọba wa òun náà ní ojú katakata tí lẹ́kẹ́ ní ojú máa kóró ọ̀gbẹ́lẹ̀ o tá a bá lè dúró déédéé pẹ̀lú bàbọ̀ táàbù kára ní ọlọ́wọ́ ọba àlà lọ́wọ́ ẹ̀kú àti gbogbo àgbàtí àwọn èèyàn rẹ̀ àtọ́nà ọba àdéjọlá kọ́lọ̀ fún wa nínú ààbò rẹ̀ kó ti ká máa bẹ nínú ààbò rẹ̀ lẹ́lẹ́ bẹ̀rẹ̀ àbúrò ya ọ̀rọ̀ mi ọmọ ọmọ ọ̀sọ̀tún lọ́la ọ̀bùlà lọ́wọ́ wa ọ̀nà ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ wàlá kó àti ìwúlẹ̀ yọ̀ wẹ̀ níta ọmọ ọmọ ọdún wàlá kó kó àríyá ọmọ ọmọ ọ̀sọ̀tún lọ́la bàbàtẹ̀ ọmọ ọmọ ọ̀sọ̀tún lọ́la bàbàtẹ̀ ọmọ ọmọ ọ̀sọ̀tún lọ́la اللهم ربنا هب من ازواجنا وذرياتنا قرة عين واجعلنا للمسلمين اماما اللهم اشفينا انت الشافي اللهم اشفينا انت الشافي اللهم نسالك اللهم نسالك علما نافعا ورزقا طيبا وعملا صالحا متقبلا برحمتك يا ارحم الراحمين نسالك اللهم علما نافعا ورزقا واسعا على رسول ما بارك به وعملا برحمتك يا ارحم الراحمين اللهم اغفر لاخواتنا اخواتنا المسلمين بما تعرف في الحق والبريئه برحمتك يا ارحم الراحمين اللهم اعنا في الولايه النجيه واعنا في ولايه ولايه الرسل واعنا في بلدنا بلد الرسل ومن وقع وامنا في غربتنا برحمتك يا ارحم الراحمين اللهم اعنا في الدين ابدا وبلا حولنا وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم Thank you. الله أكبر الله أكبر لا إله